ètò yín ètò wa ojúmọ́ re pẹ̀lú èmi ọmọ yín ṣògo rẹ nìkejì ó ń tẹ̀síwájú mo sọ fún yín lẹ́ẹ̀kan kó tó di wípé a lọ sókè náà wípé tí n bá lọ tí n bá máa fi padà dé wípé ìránṣẹ́ ọlọ́run ti máa wà nínú ilé ta ni ìránṣẹ́ ọlọ́run mi láàárọ̀ ìkíni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni mo pè ní ah, ẹ̀san ẹ̀jẹ̀ ẹ dúró náà tẹ́ bá lọ wo ní ìwé orin dáfídì orí kọkànléní àádọ́ta dáfídì sọ nǹkan kan nígbà tó débi kan ó ní olúwa gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ olúwa gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ tí a bá dẹ̀ sọ wípé tá a bá lọ wò wípé ọ̀nà wo ni dáfídì fi jẹ̀bi ẹ̀jẹ̀ téèyàn bá ní pé ká tò lẹ́sẹẹsẹ ẹ máa wò ó nínú ìdílé tí dáfídì ti jáde ẹ máa rí wípé ìdílé tí ọlọ́run yọ́nú sí ni nítorí wípé ṣé jésè bàbá ẹ̀ lábẹ́ sọ wípé ó jẹ̀bi ẹ̀jẹ̀ ni ṣé búásì lábẹ́ sọ pé ó jẹ̀bi ẹ̀jẹ̀ ni ṣé júdà lábẹ́ sọ pé ó jẹ̀bi ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n tá a bá wá wò lẹ́sẹẹsẹ níbo gan-an ni Jésè ti jáde tá a bá lọ wo inú ìwé rúùtù níbẹ̀ gangan ni nínú àwọn ìdílé àwọn ará Móábù tí Ọlọ́run ti pàṣẹ wípé àwọn ọmọ Ísírẹ́lì ò gbọdọ̀ ní ohunkóhun ṣe pẹ̀lú tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ìdílé yẹn gan-an ni rúùtù ti jáde nínú ìwé rúùtù kó tó di wípé Bóásì bá ní àjọṣepọ̀ ó fẹ́ kí wọ́n tó bí Óbédì Obedi wa bí Jésè Jésè wá bí Dáfídì ṣe rí wípé ẹ̀jẹ̀ tó ń bẹ lára Rúùtù gẹ́gẹ́ bí àjèjì òun ló padà ṣe àkóbá fún Dáfídì tó fi di inú ìwé orin Dáfídì fifty one tó fi bèrè wípé Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ èmi kọ́ ló níwàásù láàárọ̀ ìbàbá tí ń bẹ nínú ilé ta ni ìránṣẹ́ Ọlọ́run mi láàárọ̀ yìí ọdún ni wọ́n wọ̀ kì í ṣe àìmọ̀ àwọn náà ni pásítọ̀ Adépọ̀jù Adémọ́lá Òjó dádì ẹ bá mi kí àwọn ará ilé. mo kí gbogbo ẹ̀yin ará ilé wípé a kú àmójúbọ̀ ọdún tuntun yìí àdẹ̀kú bí ogbó kan ti rí lọ́wọ́lọ́wọ́ yìí ah, a fi ògo fún ọlọ́run pé nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ hmm. ọlọ́run ń dì wá mú. àmín àmín. lórí àkọlé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn hmm. ẹ̀bi ẹ̀san ẹ̀jẹ̀. ẹ̀san ẹ̀jẹ̀. máa kọ́kọ́ mu ní ti ìrìn àjò ayé wa báyìí ná ká tó lọ bíbélì tí ọkùnrin àti obìnrin bá bára wọn pàdé hmm. tí wọ́n jọ ní àjọṣepọ̀ ohun kan máa ń dàpọ̀ láàrin ọkọ àti aya hmm. ló máa ń jẹ́ kí wọ́n di ló máa ń sọ̀rọ̀ àdàpọ̀ ló máa ń di ọmọ òun ló máa dàgbà tí ẹ bá wò ó lóòrìn àjò bí ẹ bá fẹ́ ṣègbéyàwó wọn á ní kán lọ ṣe blood test bóyá blood wọn bóyá ó bára mu àbí kò bára mu tí ò bá ti bára mu wọn á ní ọmọ fẹ́ra wọn tó wọn fẹ́ kán bí ọmọ tó máa dá wà ọmọ kògbókògbó lẹ̀ fúnra wọn now bẹ́ẹ̀ nìyẹn bá hmm. kan wọ́n máa DNA láti mọ ẹni tó lọ́mọ abẹ́ni tí òun mọ́ mọ́ ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀jẹ̀ tó ń ṣàn lára bàbá tó sàn lára ìyá òun ló sàn lára ọmọ hmm. ẹ̀jẹ̀ tó sàn lára bàbá bàbá bàbá bàbá bàbá bàbá hmm. àwọn bàbá ti mú lọ sí generation ẹ̀jẹ̀ kan náà ló ń rìn láti inú ẹ̀jẹ̀ ẹ̀bẹ̀ bá mu láti ìran kẹrin bẹ́ẹ̀ ìran kìíní tá a wà hmm. ẹ̀jẹ̀ tó ń sàn láti ìgbà yẹn òun náà ló ń sàn ní àgọ́ ara wọn bí ẹ bá wò ó ibi tí mo lọ bẹ̀ ni pé bí ẹ̀jẹ̀ nìkan kọ́ ló ń sàn lára ohunkóhun tó ń bẹ nínú ẹ̀jẹ̀ wọn ó ń bẹ nínú ẹ̀jẹ̀ ọmọ tá a bí in the fourth generation hmm. ní ní ìsọ̀rí kẹrin ọmọ ohun tó ìran kẹrin ohun tó ń bẹ nínú wọn ó ń bẹ nínú wọn àwa rèé tá a wá wà láyé òde òní ẹ jẹ́ ayé ayé wa wò pàápàá jọ inú ọdún tó sá wà yìí ohun tọ́lọ́run fi yé mi nìyẹn wípé kí gbogbo ènìyàn ó yí ara rẹ̀ wò kí ó lè tún ọ̀nà rẹ̀ ṣe nínú ọdún yìí hmm. torí pé ọdún tá a wà nínú rẹ̀ yìí abẹ̀rẹ̀ ọdún mẹ́wàá míì tuntun ni hmm. ó dẹ̀ láti ṣe àtúnṣe ayé rẹ kó má bàa parí ìrìn àjò yẹn sínú ogun hmm. káyé kó má bàa dàrú pátápátá hmm. kó má di pé kò sí ọ̀nà àbáyọ ẹsẹ̀ ẹ̀jẹ̀ a máa ké láti ìran kìíní dé ìran kẹrin bíbélì náà fìdí rẹ̀ múlẹ̀ bí a bá wo ìrìn àjò yìí mo fẹ́ ká wo àpẹẹrẹ kan nínú bíbélì èyí tí ṣe àpẹẹrẹ nínú ìgbàgbọ́ bá kejì ẹ jẹ́ wo orí ìkẹwàá ẹ jẹ́ kà láti ẹsẹ̀ ìkejìlá wá sí ìsàlẹ̀ díẹ̀. àwọn ọba kejì. bẹ́ẹ̀ ni orí kẹwàá. orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlá wá sí ìsàlẹ̀ díẹ̀. ẹ̀yin náà ẹ láǹfààní láti ṣí nínú ilé o tàbí kẹ́ ẹ kọ́lẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ẹ torí tá bá parí ẹ láti ẹsẹ̀ kejìlá wá sí ìsàlẹ̀. bẹ́ẹ̀ ni ó kà báyìí wípé hmm. òun sì dìde òun sì dìde ó sì ń bọ̀ ó bọ̀ ó sì wá sí Samaria ó wá Samaria bí ó ti wà níbi ilé ìrẹ̀rùn àgùntàn. yes. ní ojú ọ̀nà. jéhù pàdé àwọn arákùnrin asaya. asaya. ọba juda. ó sì wí pé. ó wí pé. ta ni ẹ̀yin. ta ni ẹ̀yin. wọ́n wí pé. ó wí pé. àwa arákùnrin asaya ni. àwa sì sọ̀kalẹ̀ láti lọ kí àwọn ọmọ ọba. wọ́n sọ̀kalẹ̀ láti lọ kí àwọn ọmọ ọba. àti àwọn ọmọ ayaba. yes ẹ mú wọn láàyè ẹ mú wọn láàyè wọ́n sì mú wọn láàyè wọ́n mú wọn láàyè wọ́n sì pa wọ́n wọ́n sì pa wọ́n níbi ihò ìrẹ́rùn àgùntàn. ẹ wá gbọ́ kí ni nǹkan tó ń ṣe tó fi pa wọ́n ọmọ mélòó ni wọ́n ná ẹ kà síwájú díẹ̀ sí. àní ọkùnrin méjìlélógójì ọkùnrin méjìlélógójì. bẹ́ẹ̀ ni kò sì kú ẹnìkan nínú. kò sí kankan wọn tó kù sílẹ̀ tí a ò pa. Hmm. kí ló mú tá a fi pa wọ́n èmi gan fẹ́ béèrè pé kíná kíná wa kẹ́ wà ní ẹ̀. ẹ̀sìn ẹ̀jẹ̀ ni hmm. àsọtẹ́lẹ̀ ti jáde ọ̀rọ̀ ti jáde àṣẹ ti tẹ̀lé ṣáájú àkókò yìí ẹ jẹ́ á padà lọ sínú ìwé àwọn ọba kìíní. àwọn ọba kìíní. ẹ jẹ́ àwọn orí kọkànléní ogún ẹ̀ hmm. kábẹ̀rẹ̀ sí káàtì ẹsẹ̀ kọkànléní ogún. àwọn ọba kìíní orí kọkànléní ogún láti ẹsẹ̀ kọkànléní ogún. twenty one àbí. bẹ́ẹ̀ ni sà. twenty one nineteen. twenty one twenty one. ok twenty one twenty one. ìyẹn kà báyìí pé. yes kíyèsí. kíyèsí. èmi ò mú ibi wá sí orí rẹ. èmi ò mú ibi wá sí orí rẹ. èmi ò sì mú ìran rẹ kúrò èmi ò sì ké e kúrò lọ́dọ̀ áábù. áábù àti jésébẹ́lì ló ṣẹ̀. jẹ ìran tó ń ṣàn lára mi. tó fi àyè ń gba ogun. tó ń fi àyè gba ogun. ó yá gbẹ. ó yá gbẹ. ẹlòmíràn ò pé wọ́n àdúrà wọn nìyẹn. Hmm. àdúrà tó lágbára ni. Hmm. nígbà kan mo lẹ́gbọ́n kan tó ní síkúsẹ̀ tó jẹ́ pé àrùn fòníkúròjìdè fọ̀rọ̀jìdè nígbà táwọn ṣe ìwádìí wọ́n ní pé wọ́n lè mú kúrò pé wọ́n máa fa gbogbo ẹ̀jẹ̀ yẹn gbẹ kúrò lára ẹ̀ hmm. wọ́n máa fa ẹ̀jẹ̀ míì sí pé ó lè yè é ó sì lè mọ́ yè é ṣùgbọ́n eléyìí ṣeé ṣe torí pé bí jésù kristi bá fa ẹ̀jẹ̀ burúkú tó ń bẹ lára ènìyàn kúrò tó fi tiẹ̀ sí a máa di ọ̀tun a máa ṣe ẹ̀dẹ̀dá tuntun ó ní pé oorun àtijọ́ ṣe kí ni ó kọjá lọ ohun gbogbo di tuntun ẹ̀jẹ̀ ìbí tó ṣe kí ni o tó fi àyè gbé ogun ìran nínú ayé mi ẹ̀jẹ̀ àgbà kẹta. Hmm ẹ sọ fún ọlọ́run alààyè ẹ̀jẹ̀ ibi ẹ̀jẹ̀ ibi lára mi lára mi tí mú kó lóore ó níṣòro ó ń jẹ́ kí olóore máa níṣòro bẹ́ẹ̀ ni sà olóore á máa níṣòro láì nídìí hmm. ẹni yẹn rẹ́dí àti ṣe ọ́ láàánú ó rẹ́dí àti ṣe ọ́ lóore hmm. ṣùgbọ́n nítorí pé ẹ̀jẹ̀ yẹn ń bẹ lára rẹ ẹ̀jẹ̀ á máa ké fún ẹ̀san hmm. ẹ wo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ahabu àti àwọn ọmọ ayaba. bẹ́ẹ̀ forty two ẹgbọ́ kágbá kápá ọmọ méjìlélógójì ní ọjọ́ kan ṣoṣo á dẹ̀ pa ìran rẹ̀ run wọn ò dẹ̀ padà ní orí ọ̀fẹ́ hmm. láti lọ sí orí ìtẹ́ mọ́ apá ìrìn àjò wọn síbẹ̀ hmm. mélòó mélòó wá ni àwa ẹ̀dá ènìyàn ṣe é inú onírúurú ìṣẹ̀lọ́ṣẹ̀ nínú ayé wa tá a gan òkíyè sára tó yẹ ká bẹ ọlọ́run kó fi àánú gbà wá káyé wa lè nítumọ̀ o ní láti gbàdúrà kó o bọ́ kúrò lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ò dáa ní ìgbà tó bá jẹ́ pé àtinú ìran ló ti jáde wá ẹ̀jẹ̀ àtinú ìran a máa ń da yé ènìyàn láàmú ẹlòmíì a máa ń ṣàìsàn ẹ gbọ́ wọ́n ní pé àìsàn tó ṣe bàbá ẹ̀ tó pa á nìyẹn. òun náà ló tún ti ń ṣe òun náà báyìí. a nígbà tí bàbá yẹn pé forty years ìgbẹ̀yìn làìsàn yẹn ń ṣe wọ́n o òun náà ti bẹ̀rẹ̀ sí ṣàìsàn ẹ báyìí o mo mọ ìdílé kan wọn kì í kọjá fifty five years. fifty five years kan tó kú. tán bá ti pé fifty five years ikú máa dé wọ́n máa kú ni ọkùnrin kan ló wá ní ẹ̀ wá sí láàrin wọn ó wá bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà a lórí ọ̀fẹ́ láti jọ pàyé lórí òkè lọ́jọ́ kan ni ó ní ẹ̀skísà ìgbà tí èmi tó ṣe mo tó wá ó ní ikú gan ti ń kanlẹ̀kùn kí yèwò tó ṣí wípé ìṣẹ̀lẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ nínú ayé ètò náà a sọ pé lọ gbàdúrà ẹ̀jẹ̀ rẹ tó ń ṣàn nínú ara rẹ kó gbẹ dànù kí ọlọ́run kó fi tuntun kó fi sínú àgbo ara rẹ àwọn ẹ̀jẹ̀ tó ń béèrè fún ẹ̀san nínú ayé rẹ mo gbàdúrà lónìí lórúkọ jésù ó yá kó gbẹ ẹ̀jẹ̀ àwọn bàbá ńlá rẹ ti ń pin ogun wọlé ẹ̀jẹ̀ bàbá ńlá rẹ ti ń pin ogun sínú ìṣẹ̀dá rẹ ẹ̀jẹ̀ bàbá ńlá rẹ ti ń pin ogun sínú okòwò rẹ ẹ̀jẹ̀ bàbá ńlá rẹ ti ń pin ogun sínú iṣẹ́ ọwọ́ rẹ èmi pa ní àṣẹ lónìí yìí lórúkọ Jésù ó yẹ kó gbẹ dànù. àmì Jésù. ẹ̀jẹ̀ tí ò jí ọ̀rọ̀ náà lọ tó ń bù ọ́ mọ́lẹ̀ tí ò dolórí orí ọ tí ò já láàánú orí ọ ẹ̀jẹ̀ lápè ẹ̀jẹ̀ ni Bíbélì sọ pé ìyè ara ó ń bẹ nínú ẹ̀jẹ̀ ìbí ẹ̀jẹ̀ burúkú máa bẹ nínú ayé ènìyàn ẹ̀jẹ̀ burúkú ìyè kí ló fẹ́ mú wá sá ìyè burúkú náà ni yóò mú òfo ló máa mú wá o ní láti yí ara rẹ bá lónìí wá Jésù yìí lòtítọ́ wá wá wọnú àdúrà tó dán tó yára tó yẹ láti gbà gbọ́ nínú ọdún yìí ìgbésẹ̀ tó ní láti gbèrè láti mú kí ayé rẹ ó nítumọ̀ láti gba ohun tó yẹ kó o gbà Olúwa sọ fún èmi wípé ẹni bá lè gbàdúrà nínú ọdún twenty twenty yìí ó ti pèsè ara ẹ̀ sílẹ̀ fún ọdún mẹ́wàá gbáko bẹ́ẹ̀ ni ọdún mẹ́wàá ni ìmúṣẹ ìlérí máa fi wà nínú ayé rẹ bẹ́ẹ̀ bá tún àwọn ohun tó tún kún nínú ọdún yìí ni pé ọdún yìí tún wá jẹ́ ọdún leap year hmm. ẹ̀mí ò la máa ní láàrin ten years ẹ̀ẹ̀mejì ló máa wà nínú ten years nínú ọdún mẹ́wàá oore ọ̀fẹ́ tó wá nìyẹn nìyẹn nínú ọdún yìí bẹ̀rẹ̀ ọtún ló wà yìí o. Hmm ẹ̀jẹ̀ eré tó ní ayé rẹ lára ó yá tètè gbàdúrà kẹ́jẹ̀ yẹn ká fà kúrò ká fi ẹ̀jẹ̀ tuntun padà síbẹ̀ ẹnikẹ́ni tí jésù bá ti lè wọnú ayé ẹ̀ tí ẹ̀jẹ̀ rẹ wọnú àgọ́ ara rẹ ó di ẹ̀dá tuntun ogun yẹn máa ṣẹ́ wàá wá yàtọ̀ wàá máa wò pé ibo lòún gbé gbà hmm. kí ló ṣe ṣe ọ̀nà ló fi ṣe ta ló bá ṣe kí ló rí kí oníbo ló ti babaláwo ló bá babaláwo kọ́ ló máa bọ́ ọ ṣe bọ́bá bọ́bá máa tún dakọ̀ ọlọ́run ló lè bọ́ ọ ṣe ó ti tẹ́ ọkọ̀ fún láti ṣe àwárí rẹ̀ ẹ jẹ́ àlọ́ sínú ọ̀rọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí mo fẹ́ mú gbogbo lóhùn ọ̀kan nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹ bá mi ka ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ. ìwé Róòmù kẹjọ. bẹ́ẹ̀ni o nítorí èrò ni sí ọlọ́run nítorí kì í tẹríba fún òfin ọlọ́run. kì í ṣe kí ni sà. kò ń tẹríba fún òfin ọlọ́run. mo fẹ́ kọ̀nẹ́tì ẹ̀mú ẹ̀jẹ̀ ìran ni ẹ tún bẹ̀rẹ̀ sà. nítorí èrò ti ara. èrò ti ara. ọ̀tá ni sí ọlọ́run. ọ̀tá ni sí ọlọ́run. nítorí kì í tẹríba fún òfin ọlọ́run. kò kì í tẹríba fún òfin ọlọ́run. òun kò tilẹ̀ lè ṣe é. yes verse eight. bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara. ẹnikẹ́ni tó bá dúró nínú àwọn ohun tí ẹ̀jẹ̀ yìí ń ṣe nínú ayé ènìyàn. kò lè wu ọlọ́run. kò sọ ohun tó fi lè wu ọlọ́run. ṣùgbọ́n ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara. tó o bá ti gba Jésù láàyè a mú ọ kúrò nínú ti ara. bí kò ṣe ní ti ẹ̀mí. a wà á mú ọ lọ sínú ti ẹ̀mí. bí o bá ṣe pé ẹ̀mí ọlọ́run ń gbé inú yín. bí o bá ṣe pé ẹ̀mí ọlọ́run ń gbé inú yín. ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí kristi. bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí kristi. òun kò sí nínú ẹni tirẹ̀. òun kò sí nínú ẹni tirẹ̀. bí kristi bá sì wà nínú yín. ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀. bí kristi bá ń bẹ nínú yín. ara jẹ́ òkú ohun tí mò ń sọ bẹ́ẹ̀ ni pé nígbà tí a bá fi ààyè gba ẹ̀jẹ̀ Kristi nínú ayé wa ara máa di òkú sí kíni ègbó ẹ̀ṣẹ̀ ẹ̀sán ìdààmú tó ti wà nínú ìran bíbélì ṣe sọ wá níwèé Ezekiel wípé kí a má ṣe sọ ní Ísírẹ́lì mọ́ wípé àwọn baba jẹ èso eyín kan àwọn ọmọ. dádì adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín láàárọ̀ yìí nítorí pé mo pè yín wá sórí ètò yìí ẹ sì jẹ́ wa lórúkọ jésù a ó máa rí yín bá. àmín. fún àǹfààní àwọn èèyàn tí wọ́n fẹ́ kàn sí yín lórí àwọn social media yín gbogbo báwo ni wọ́n ṣe máa kàn sí yín. orí facebook náà ni ẹnikẹ́ni tó bá fẹ́ kàn sí mi ti lè kàn sí mi tó rọrùn jù hmm. òun náà ni òjò adémọ́lá adépọ̀jù. òjò adémọ́lá adépọ̀jù lórí facebook. bẹ́ẹ̀ni lórí facebook tí ẹ̀yin bá wá fẹ́ tú wa bá dádì sọ̀rọ̀ ẹ lè lọ dm wọn lórí facebook yẹn lọ sí messenger yẹn lọ sí box wọn ẹ lọ bá wọn sọ̀rọ̀ níbẹ̀ wọ́n á sì dá yín lóhùn lọ́gán ẹ wò ó lórúkọ gbogbo àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ múmáwòrán yìí ò ní mo fi ń kí wa wípé ẹ ṣé o wípé ẹ ṣé tẹ́ dìde tí ẹ kí wa tí ẹ̀yin náà wá tún bẹ̀ wá wò tẹ́ wá bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọlọ́run lórúkọ jésù bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tá a bá tún pè é lọ́jọ́ míì á tún yín bá. ẹ wo ẹ̀yin ará ilé ẹ má ti yí kúrò mbẹ́ ìsòwétí ń tẹ̀síwájú torí pé mo sì ní àwọn orin kan tí mo fẹ́ yànnàná mo sì ní àwọn nǹkan kan tí mo fẹ́ fún wa léyìí tó bá àkòrí tá à ń sọ yìí léyìí tó bá lọ àjọ fẹ́ fi orin àjọ fẹ́ fi jìjà ka yàdúrà ó yá láti ilé agbára ẹ jẹ́ ká ròlù ẹ̀ tí ń bá lọ tí ń bá padà dé kájọ wájú nànà díẹ̀ ká tó wá di wípé a máa dágbére lónìí ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀ mo ń padà bọ̀.